ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ o. sà ẹ jọ̀ọ́ ẹ bá dárúkọ wa orúkọ yín fún àwọn èèyàn kan lè mọ̀ yín sà. orúkọ mi ni comrade balógun isiaka tó dúró gẹ́gẹ́ bí general coordinator OPC ti Ààrẹ Ọ̀nà Kakanfò. lóògùn ọ̀fẹ́ òun. ní Lekki SCDA. ẹ jọ̀ọ́ kí lẹ rí sí ọ̀rọ̀ kan tí arábìnrin kan tí ó ń jẹ́ Silifat Adéọlá tí ó sọ sí ààrẹ nípa ọ̀rọ̀ tó ń lọ akitiyan tó ń lọ nílùú Ìlọrin. kò ṣe ọmọ sílífà tó sọ̀rọ̀ sí ààrẹ yẹn ọmọ àlè ni àti ìrandíran ẹ̀ ọmọ àlè ni wọ́n torí mo mọ̀ dáadáa sílífà ni lórúkọ ẹ̀ èmi náà ti ṣèwádìí káàkiri ọmọ tó lè máa bú ààrẹ báyìí tó ń bú bàbá wa nílẹ̀ Yorùbá ẹni tó jẹ́ pé ẹni tá a tẹ̀lé tí gbogbo Yorùbá tẹ̀lé tí gbogbo OPU tẹ̀lé bàbá tó jẹ́ pé kò ń ṣàbòsí tí ẹ̀ wá tó wá dá sí ọ̀rọ̀ Ìlọrin ọ̀rọ̀ tí ò kàn tó ifá tí ran bàbá ìran ìyá ò tẹ̀ tọmọ Ìlọrin rárá dépò tó nǹkan fún ẹ̀ máa tọmọ Ìlọrin tó wá lọ ń sọ̀rọ̀ tó ń bú ààrẹ kò lẹ́nu láti bú ààrẹ rẹ̀ torí pé kí ni ìyá tó bí gan kò lè bú ààrẹ ìyá tó bí sílífàì kò lè bú ààrẹ olórí burúkú ni ó sá lọ sí Ìlọrin ó sá lọ sẹ́sìn láfítà tó bá Ìbẹ̀jú Lẹ́kí jẹ́ tó jẹ́ pé pátá kan ọ̀sẹ̀ méjì ló máa ń lò ń di ẹ̀ bó ṣe wà yìí ó dẹ̀ jí ọmọ kan kódà ewúrẹ́ lè bá sùn olórí burúkú ní sílífà yìí ó sílífà ọmọ ọmọ ọmọ adẹ́nìkẹ́ yìí baálé ẹ̀tọ́ ni bàbá ìyá ẹ̀ baálé ẹ̀tọ́ ẹ̀ ti kú bàbá ẹ̀dẹ́ nífẹ̀ẹ́ OPC gan nígbà tó wà láyé ó ní ipa tí bàbá kó lọ́rọ̀ OPC dótun tí yẹn wá lọ sọ̀rọ̀ sáré ẹni tó jẹ́ pé wèrè lè bá sùn ó ti bà gbogbo ìbẹ̀jú lẹ́kí jẹ́ ó wá lọ gbé jáàbù olórí burúkú kan wá lọ gbé lórí olóhùn ṣẹ̀sìn ó ti ṣẹ̀sìn ìgbà tó ti lè lanu bí bú ààrẹ ilẹ̀ Yorùbá lápapọ̀ ó ti ṣòfò ó ti ṣòfò gédégbé bó ṣe wà ẹ́. sà nínú àwọn ìwádìí tí a rí níwájú yín bíi sà wọ́n jẹ́ kó yé wa pé gbogbo ọmọ tí sílífàtù adéọlá yìí tó bí pé ọmọ mẹ́ta ni bàbá kan bàbá kan ọmọ kan ló ń bí ṣé lóòótọ́ ni bàbá kan ọmọ kan ọkọ tó ti fẹ́sìn tó bòyìn jẹ fún kò nóòkà oyin tó bàjẹ́ ònúkà ó ti bímọ mẹ́ta tó jẹ́ pé bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ kò mọ́lé bàbá ẹ̀ gan kò mọ́lé ìyá ẹ̀ ọmọ àlebẹ̀jú lẹ́kí ni bó ṣe wà yìí ìyá ẹ̀ ló dẹjọ́ ìyá ẹ̀ ló fi ìṣekúṣe ẹ̀ jọ ó dẹ̀ ti gbèpè lẹ́nu ẹni tó yẹ kó gbèpè lẹ́nu ó ti gbèpè èpè ẹ̀ ló wá ń tì í àbúrò ìyá ẹ̀ òun ló poison òun ló poison ẹ̀gbọ́n òun ló poison àbúrò òun èpè ẹ̀ náà ló ń jà á wọ́n dẹ̀ ti ṣèpè fún un pé nǹkan tó ṣe yìí ó máa rí lára o òun ló wá rí lára sí i ó dẹ̀ wá lọ ń kọ́yìn ò gbé ẹ kó tiẹ̀ lù ẹ kó tiẹ̀ lù èṣù ó wá lọ ń bú ààrẹ ó lọ lanu bú ààrẹ tó yẹ kó ṣẹlẹ̀ ọmọ àlebẹ̀jú lẹ́kìnì oníṣekúṣe ni pátá gígan ló ń gbé kiri ọmọ tí ò lè dá tí ò lè dá wọlé mu fifty thousand kí ẹ̀ ń bú ààrẹ. bọ̀sà kí wàá ní tiẹ̀ nípa ti tó fi lọ ń jà fún Ìlọrin. ọmọ àlè ni ọmọ àlè ni ṣé wọn pé tí ọmọ tọmọ bá ń ṣiṣẹ́ ọmọ àlè Yorùbá ọmọ àlè Yorùbá ló máa bú ààrẹ ló máa lanu láti bú ààrẹ pé òun bú ààrẹ kí láàrẹ ṣe fún ẹ ọ̀rọ̀ ẹ̀sìn òkàn ẹ ẹ̀sìn wọn Ọlọ́run ọgàn ò gbà torí wọn tó ń bímọ fún bákan ọmọ kan báwo lọ ṣé Ọlọ́run ṣé orí inú àlùkùrá níbẹ̀ ni ṣé orí kà pé kó máa kẹ́ ní àgbàlagbà pátápátá gbogbo àgbàlagbà bẹ̀jùlẹ̀ gidi dòtọ́ ó dẹ̀ ti lu ìyá ẹ̀ kó máa fọ́ etí ìyá ẹ̀ kí olóyè ọkà mọ́mí ẹ̀ ṣèpè fún ni ó gégùn fún àtàwọn tó rọ àti ohun tó rọ tó jẹ́ olórí burúkú ni wọ́n máa ṣòfò wọ́n máa ṣòfò kẹ́yìn ayé wọn ni ó tẹ̀ ti ṣòfò ọ̀rẹ́ dìnà torí kó ọtí lè lanu ọba aládé ò lè lanu bú ààrẹ kí ló fún ẹ owó rí burúkú olólọ́gbà láwọn tó yẹ kó gbowó lọ́wọ́ ẹ̀ ó ti ṣòfò ọdún yìí náà ó ti ṣòfò. kí ni ọ̀rọ̀ tẹ ní láti sọ fún ọmọ náà báyìí láti ronúpìwàdà. èpè kò sí ronúpìwàdà ronúpìwàdà ò sí fún ó ti gbà ètò máa gbà ti gbèpè lẹ Yorùbá ẹnu kó máa gbẹ̀rìn kiri ni kó dọ́pọ̀ fámìlì ẹ̀ kó pọ̀ fámìlì ẹ̀ mi ò mi tuntun tó lè ṣe fún bóyá wa kò lè bọ́nú ẹ̀ kọ́ pọ́ dídí màálù mẹ́ẹ̀ẹ́dógún fún kò lè bọ́nú ẹ̀ bóyá wa olórí burúkú ni tó dẹ̀ jọmọ́ ìbẹ̀jù lẹ́kí ó lè bú èmi gangan ó ní àti bú èmi ká má tẹ̀sán dín bí ààrẹ ilẹ̀ yorùbá èmi tí mo jẹ́ coordinator lẹ́kẹ́ CDA alákìsà ni mọ́mí ẹ̀ mọ́mí ẹ̀ ó wà lóko kí bá ṣe sọ yìí ó ń wọ́kọ kiri ni kó lè jẹun tó wá mú jáàbù kó wá bù mọ́ rí bíi pé inú mùsùlùmí ló ti jáde ilé mùsùlùmí ló ti jáde ilé èṣù ló ti jáde èṣù ló fún wọn lọ́mọ yẹn èṣù náà ló dẹ̀ máa gbà padà lọ́wọ́ òbí yẹn lágbára ti ọlọ́run bó ṣe jẹ́ nìyẹn ẹja dá bẹ́ẹ̀ náà.